náà so ọyìn àwọn ìyípadà kọ̀ọ̀kan ló kàn máa wo àwọn kìíní yẹn tí òfin ní ba ìtumọ̀ tá a gbà lérò jẹ́ wọ́n ní falẹ̀ ilmu àbí ìgbà tó wà ń bẹ́ẹ̀ náà kọ́ yẹn alẹ́bì yàbọ̀ àt àìní àádọ́ tẹ̀gá yòr wọ́n ní sẹ́ wá rí ìmọ̀ eléyìí tó máa ń ṣèwádìí nípa ìyípadà yẹn tí ó máa bá ọ̀rọ̀ tí ò sì ní dismantle structure yẹn tó ti yé wá tí yàn fẹ́ kó nǹkan sínú ilé tí ó fi nítumọ̀ àti pé yàn fẹ́ da ilé wó wọ́n ní wà ilmu sarf òun ni à ń pè ní ilmu sarfi kọ́ ìdà òfin rẹ̀ wọ́n ní asọ́rfù tábà ti ń gbọ́ asọ́rfù asọ́rfù kí ni wọ́n ń pè ilmu ìmọ̀kan ni yàbà tí wọ́n ń ṣèwádìí ẹ̀ǹ tàwílì kalimat nípa yíyí àwọn ọ̀rọ̀ padà mẹ́sùwárìn láti bí àwọn àwòrán kan ìlà òkúrọ̀ síbòmí sáàbò ayán lèlìmọ̀ayán ní alìmọ̀rọ̀dà tí ó sì tẹ̀lé àwọn ìtumọ̀ ń ta bá gbàlérò ẹni pé tó bá gbàlérò yẹn o ò ní sọ́rí fún ẹ gbọ́dọ̀ dúró lórí wọ́n lọ dàrú wọ́n ní mísìlò àpẹẹrẹ dọ́rọ̀bà ó ti lù ú ó ti lù yadrib ó ń lù lọ́wọ́lọ́wọ́ idrib lù lù rọ́júlùn rọ́júláni rìjàlùn mo rò kó ti yé wa báyẹn so àwọn ìtumọ̀ tí a bá gbà lérò ó gbọ́dọ̀ máa tẹ̀lé lọ bẹ́ẹ̀.